don't come I'm enjoying it. Very sweet. ò enjoy it. Yeah. I'm enjoying it. Say Ṣé yọ? No, má yọ, má my má yọ. Ah! Oh! Ah! Oh! Baby! Say yọ? You are killing me! No, no, no, no, no, no, no, no. Ah, my yọ, baby. Say yọ? Oh, my yọ. Mo ti fẹ́ wá. You are coming. Mo ti wá. Wait, wait. Ṣé him n máa bọ̀? Ṣé kí n máa bọ̀? Ah, mo ti fẹ́ wá. Mo ti mi ò ti kọ́ mọ́. táyé bá fẹ́ bàjẹ́ ó dákẹ́ sí abẹ́. tiẹ̀ tiẹ̀. ẹ̀yin ṣùgbọ́n ẹ̀yin tó ṣẹlẹ̀ kọ́ ọmọ abẹ́ tuntun láti ẹ̀mọ́ tó ṣe fún ẹ bá rí. ẹ bá rí lóṣù. bọ́dẹ̀ jà sára balẹ̀. àti matron ẹ̀gbọ́n dókítọ̀ mo lè mí débi pẹ́sẹ́ǹtì yín sọ fún mi sí àdé pẹ́sẹ́ǹtì yín tẹ́ ẹ pàṣẹ dírípù sí lára tẹ́ ẹ fún ní injection lọ́wọ́ tẹ́ ẹ fi béèrè pé kó lára sára balẹ̀. ẹ ẹ ẹ farabalẹ̀ o ẹ dúró tì o èlìjà èlìjà ó sí èèyàn gidi tó bá fi ọkùnrin tó jọkùnrin dáadáa ó sì ń wọ bó ṣe wà yìí ṣé ọkùnrin lè wọ yìí ìwọ ọ̀dájú abiyamọ ẹ dẹ̀ wo orú ọmọ yìí ẹ dẹ̀ wo orú ọmọ yìí ẹ dẹ̀ wo orú ọmọ yìí ọmọ kékeré kú ní sí tó o ti kó ra bẹ́ẹ̀ yẹ ẹdìyẹ tó oògùn ẹdìyẹ àgíríkì àhẹ́ kó wá kì mọ́lẹ̀ láti sábà tí ọ kó ọmọ kú ha àtọ́mí àtẹ̀jẹ̀ ha àtọ́mí àtẹ̀jẹ̀ ha àtọ́mí àtẹ̀jẹ̀ ha Èlíjà Èlíjà. mo rí jẹ́ mo rí jẹ́ wá rí kiri. àgbà fún èlìjà bẹ́ẹ̀ sọ gẹ́gẹ́ kò yé mi ni ẹ̀ka jẹ́ bí èmi ẹ̀rùn rẹ̀ dání ẹ̀rùn rẹ̀ dání ọmọ ìgbẹ́ kékeré ó bẹ̀rẹ̀ sí ní pàdánù lẹ́yìn mo fowó mi ó pé sáà hmm. iṣu sẹ̀ onígbàmí oorun mi bébì bébì. ẹ̀ka bẹ́ẹ̀ bàbá máa lọ ẹjọ́ tó lọ èdè kí n béèrè pẹ́sà ẹ̀yọ̀ kẹ́lọ́ yìí ẹjọ́ ṣé kọ́mọ̀ pé àbí ṣe eré tàjọ sí nínú ilé náà ni lọ́fà lọ́fà gbogbo ìpéjọ yìí pèsè pé bóyá adé kankan tàbí àdé òun wà òun wà lóyè mo ṣe pé. eré ni bébì ṣé torí kó ti fi bébì kan mi lé lórí bẹ́ẹ̀dì lọ́lẹ́ ti wá rò pé bóyá ọjọ́ ọmọ ọwọ́ àbí ọjọ́ ọmọ kékeré. o máa kó onú léyìí. sílẹ̀ jẹ́ ọ̀nà ayéjì lọ́dọ̀ ẹ jẹ́ kí béèrè béèrè tí ó fọ ilẹ̀ lójú ẹ̀. bóyá bóyá bóyá bóyá bóyá ẹ̀fọ́ jọ bébì jọ ṣé nǹkan tẹ́mi àti ẹni ò sí nínú ilé wọn ṣé ó dùn wọn ni àbí ń dùn ọ́ gẹ́gẹ́. In fact, I really enjoy it. Ilé o kọ́. Ṣé ọmọ yìí ṣe rí? Ìyá yín bẹ́ sọ̀rọ̀, ìyá yín sọ̀rọ̀ lọ́wọ́ ni. Ìyá yín bẹ́ sọ̀rọ̀. Akíndé àrífín. Ẹni sùúrù, ṣé ìtòrò ẹ̀rẹ́ tí bàbá bíbí mi jọ ṣe nínú ilé? Àbí. Láì bíbí ìṣe péjọ lílẹ̀ di ẹja ṣọ́pọ̀ báyìí ìwọ yìí sọ́ọ̀t mi lẹ́nu iṣẹ́ mi abẹ́rẹ́ pẹ̀lú iṣẹ́ mi ni mo wà ní. Ah. ẹni tó bá níṣẹ́ lọ́wọ́ yìí kó jọ èmi kó tẹ̀lé mi. ó yẹ kó sí yẹ. bébí wàá pàdé mi ní bẹ́ẹ̀ ṣe. ìwọ àwọn ọmọ rẹ ni bó ṣe wà. ọjọ́ ń lọ ní eré dà. ó yẹ kí PhD ó ṣe specialist nílé yìí. ṣètò àlejò lórí tí mo ṣe farabalẹ̀ sí dáadáa. kí mi o ó wá ẹgbẹ́ náà. Ṣé tó bá sọ̀rọ̀ tó kẹ́rẹ́ máa gé? Àti ah! pé màá bí ọmọ ìdílé báyọ̀ ló ṣe ń láì kẹ́ tó bá kéré jù báyìí lọ. Ó mọ̀ tó ń pè é pé ṣé òun ń rán mi iṣẹ́. Má lè ṣe kọ́lé! Èyí á máa kéré bẹ́ẹ̀ náà. Ọlọ́run jíjẹ ọmọ ọmọ àánú ọmọ àtàkànṣe olórúkọ Jésù ah! ẹ̀kìní ẹ̀kẹtì ẹ̀kẹta ẹ̀kẹrin orí òní wọn ẹ ọmọ àtàkànṣe. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ má lọ fi. àti mo fi bẹ́ẹ̀ wọ́n ẹlẹ́sẹ̀ yìí ah! bí ọmọ olórí burúkú àwọn wà nílé mi ẹ ọmọ àlè wọn wọn ti mú kiri wa ojú wọn àti wọn àlè làwọn tẹ́láǹtì mi olórí burúkú lè wọn wo ibẹ̀ lè wọn lọ. Ah! ọ̀rọ̀ wọ́wọ́ ọ̀sán wà. lóye good news fún yín o ọ̀rọ̀ iṣẹ́ tí sísẹ̀ sọ I've worked on it I've worked on it. Wow! So I want to use this video to congratulate you ladies. Um, sorry sir. Eh? Okay, sir. Ah, what do you mean by congratulations? She's a match. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni, mo ti gé ẹ̀tíṣẹ́ fifteenth, you resume. not here. Something you will find, Baba. I'm sorry. What's your face? Sitting power from African Mo ń ṣe ẹ dákẹ́ jẹ́jẹ́ ẹ̀yìn bọ́dì máa ń sọ. Ìjẹ́gẹ́dẹ́ lówólówó máa lò dé. Àyíká ọ̀ ẹ̀dẹ́gà ẹ̀dá. Mo ní lọ bí sẹ́ńtọ̀ lọ. Ẹ wé dúró, bàbá àdìbò àní gbogbo òun ra ipò seven thousand pé tó bá ń bọ̀ lálẹ́ fún. ìbò seven thousand. pẹ̀tró ah, ah. kí ni bàbá Deborah ṣe máa ronú báyìí kí wọ́n ra epo didi seven thousand bọ̀ lẹ́ẹ̀kan náà èèyàn ni wọ́n mọ̀ tí èmi fẹ́ rí nígboro lónìí tí mo jáde lọ tọ́n sọ fún mi máa epo seven thousand bọ̀ àti ẹ̀tọ́ ajẹ́ pé epo tó tiẹ̀ tó surplus epo tó yẹ pé fuel scarcity ọ̀pọ̀ ń gbòòrò bí wèrè tó kò lè dé lẹ́po twenty kó tó rí ẹ̀yọ̀ kan tó ti pọ́ mẹ́ẹ̀ ó sà ní kó ra epo seven thousand naira bọ̀ fóun pé tó bá ti dé kó wá gbowó. kémi bá wọn epo seven thousand bọ̀. Hmm. Eh, eh, eh, bàbá àdìgbò gangan kọ. bàbá àdìgbò wà nulẹ̀ kò sọ lọ́kọ̀. Ah, nígbà tó ti wà nulẹ̀ kí wọ́n mú létọ́ tọ́ lẹ́mi ní sẹ́ pé kémi máa lọ wá owó kí máa lọ ẹ ẹ bá mi pè wọ́n kó kó jáde kí n máa rà. mi ò mọ àárín wa àti ẹ̀mí kú mọ́ bẹ́ẹ̀ jẹ sọ́ọ̀tì rẹ̀ mo sáwọn pé kò yé mi. ọ̀dà kò sí wàhálà sàwọn bí sars fuel ó wà níbòrò ní ìsìn o èkó sọ̀rọ̀ wà o. Hmm epo seven thousand màá kẹ́yìn one thousand mo lè gun ọ̀kadà five hundred kìlọ ọ̀kadà five hundred kọ ẹni kan bá ń kọ́ lẹ̀ eight five lówó mi jẹ lọ. ní wàá ti ẹ̀jọ́ lè rí ọmọ. ìyá àbúkù ní ibù ẹwà kú rẹ̀ pọ̀ irú rẹ̀ pọ̀ ó wù púpọ̀ jù. àánú ẹ̀ ṣe ìwọ ló mọ̀ rẹ́ pọ̀ tó rí tó ń dúpọ̀ ẹ̀ tó rí ẹnu ẹ ọlọ́mọ ẹ̀kọ́ ní oṣù máa padà pa ẹ́. Hmm, kí mo ti sọ ní. kí mo nǹkan tó sọ ẹnu ẹ̀ yóò ló máa pa ẹ́ alákọjá irú kọ̀ọ̀kan tó bá ti pẹ́. sílé pẹ̀lẹ́ jírí mi tó yẹ pé ẹnu ẹ̀yìn ló máa padà pa ilẹ̀ kan tẹnu. Ah! bọ̀dé ìjà ìyá Sàámú ẹ̀rọ kí ni bọ̀dé ìjà fẹ́ rí nínú kókó arúgbó tó fẹ́ mọ̀ jí wà báyìí lórí ọ̀dọ̀. àmọ́ ìyá yìí náà dán nǹkan wò tí wọ́n bá fún mọ̀mọ́ dọ́gì kó má kí ẹ̀mí wọn dákẹ́ sábẹ́. ẹ kú lé bàbá. Ah èmi rí ẹkú lé bàbá. kí ló ṣẹlẹ̀. ó ní fọ́ fàdà lé yóò máa kúnlẹ̀ kí. àbí kò dán fọ́ fọ́tàs fọ́ fà kò ní máa kọ́ fún fàdà rẹ̀. bẹ́ẹ̀ ló máa ká balaba tó máa kẹ́sẹ̀ méjì sílẹ̀ tó máa wógbó bàbá mi ẹkú lé sá. bàbá yàrá kẹjọ ẹ fi yẹn lẹ́jà. bàbá rẹ̀ ń rojo kí ni mo sọ ẹ̀kọ́ jẹ́ lómi lọ. ẹ náà máa ṣe fún mi. ìrọ̀ ṣé tí bá gbé iṣẹ́ tí bá gbé iṣẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. jẹ́ ká di ọmọ wa kí kí de bí. ẹ wo èmi lọ. bàbá yẹ ẹ sáà mọ ìmọ̀ ayé. ṣe ṣe kájà rẹ kà tó sá ọmọ ẹlẹ́yìn gbọ́dọ̀ báwọn dánwó ẹ̀kú kí tiẹ̀ máa ta mo rí tòjọ́ tó rí mi lára. èyí ẹ bá làpàlà ìbàpàlà. àwọn ìbùkún kan ṣẹlẹ̀ ń lé o. kí ni ìwọ nìkan ń sọ yìí wọ́n ti bá yé dẹ́mọ̀ yín lórí bí mo ṣe ń bọ̀ báyìí láì mo ṣe ń bọ̀ tí mo ń bọ̀ sòsì báyìí mo kàn dájú kan tẹ́ mo kàn rí bọ̀dé ìlíjà torí kúńká bí àpótí ogun mo rí i báwo sì ni tẹ̀lé ẹni tí ń ká tí ń rún ti kú ṣùgbọ́n bá yà dájú kan kàn rí ya bẹ̀rù níwájú ẹ̀ tí ń fà báyìí tí ń rún ti kú báyìí tí ń náírà bá mi nǹkan ṣẹlẹ̀ nínú ilé èké yẹn ẹ̀ èké òun bẹ́ẹ̀ òun bẹ́ẹ̀ lu sí ìtòkùn òun bọ̀ kàn ẹ̀ òun bẹ́ẹ̀ lu sí ìtòkùn tí n kí single point. ara mi tí yẹn lè bí ọmọ ní sọ àgùntàn kó wá lọ́jọ́ wọn ní sọ ilé wúrẹ́ ni ẹ mọ̀ pé inú ìwà yín náà lèmi náà ti mú díẹ̀ díẹ̀. dábàá mojú tó lé ẹ mọ̀ pé olórí púpọ̀ làwọn wọ̀nyí wọ́n lè bá gbogbo ẹ̀ jẹ́. bẹ́ẹ̀ wa èyí lẹ kọ́lé. bàbá mi kọ́. bàbá mi kọ́ lẹ́yìn bá kú èmi lèmi ó jogún lé. èmi náà bá kú àwọn ọmọ tèmi náà jogún ẹ̀ ṣe ìlú àdúgbò lé. èmi náà sọ ètò ìlú náà fún. ìyá ẹ orí rẹ kò dá mi wà lóhùn. ìyàwó yín. ìyá ẹ ìyá ìyàwó tèmi. kí ló dé orí kò dá. ẹjọ́ mo ti ń kí ń ti gbádùn lẹ́yìn ogún ọdún ogún ọdún tẹ̀. ó wá ní kí kí kí ẹ̀mí kú kí wọ́n wá jogún. orí rẹ kò dá. mo ti gbọ́ orí ìyá mi dà kò dá kò kàn mí. àmọ́ nígbà ẹran mi sẹ́lẹ̀ kan níbi àgbẹ̀ tẹ̀ tẹ ẹran mi nígbà àwọn tí mo rí òye tiẹ̀ mọ́ kí lẹ́ni lọ sílẹ̀ kan. orí rẹ ti sùn Sani. Gbogbo àlejò àwọn ọmọ tó ń pa mi ló mú rẹ. Sẹ́ni sẹ́ni tí ó ta ìlú sẹ́ta. Ẹ má bínú. Ọ̀rọ̀ mo fẹ́ sọ yìí. Mo mí kò n kò láì kékeré máa dà lé mi. Mo dẹ̀ bẹ̀ sọ ní gbàgbà tó gbà yé bọ́. Sani. Àwọn àti lè wá ọba yìí. O máa bá lọ ṣẹlẹ̀ rẹ̀ báwo rẹ̀. Sani. Èmi rẹ̀ mo ránṣẹ́ pé mo rẹ̀ ló mọ̀ pẹ́ tó ń kà mí lóhùn. Gbogbo àwọn àgbààgbà tí wà síta ń bí káwọn bá yanjú ọ̀rọ̀ ìkókó kókó nílẹ̀. Oní èrìjà, owó àyàdè, olówó àyàdè wọn wọn lẹ́yìn olójú bí ó ti lẹ́nu. ẹjọ ń pọ́ tí ọmọ ọbẹ̀ bèrè èlíjà ègbò ń bẹ ṣé èlíjà ti lé kejì àbí tèmi. ní gbogbo àdúgbò yìí èmi lè ṣí díye rẹ kò sẹ́ni tó jẹ́ ìjà ìwọ́de ìjà. Ah, sàmúlò ọ̀rẹ́ mi àfi ìyá dèbò. yìí kí wọ́n gbàdúrà ẹ ṣáà rí pé kò tó ń tà ní ìsìn. ó yẹ kó dà mú ìwé kókó máa ṣe kó sórí ẹ̀rọ orí ẹ̀rọ àjà. pọ́ìntì kan ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ṣé lóòótọ́ ọ̀rẹ́ mi àti ìyá dèbò tí mo fẹ́ mọ̀ nù. ṣé rí n tó ṣẹlẹ̀ ní wípé àmì ọlọ́wọ́ ìjà ló fún àṣàrí pé ṣé ọkọ mo ní bẹ́ẹ̀rì tó géètì gbọ́dọ̀ sàmì tí ọba sáré kí ló fẹ́ jẹ láyé rẹ̀. ṣé o bẹ ọ̀rọ̀ bàbá tèmi ó yàtọ̀ sí ti gbogbo yìí ẹ̀wọ̀n bèrè táwọn sọ sí ti gbogbo wa ó ní ọpọlọ bàbá tẹ̀ tí wọ́n sì ọpọlọ bàbá tẹ̀ lọ́dọ̀ ọkọlọ abẹ ti lọ lọlọ títí bẹ́ẹ̀ náà mi sọ fún náà tí mo sọ pé wọn. ìtọ́ sọ pé bàbá rẹ̀ lẹ́yìn o lè sọ lójú tèmi náà ẹ bàbá rẹ̀ bọ́lódó yìí ètò wọn lẹ́yìn àti àdè púpọ̀ bàbá rẹ̀ bọ́lódó yìí. ọkọ sí lọ. ẹ ǹjẹ́ ìjẹ́ ọkọ láti àti àdè bọ́ lórí ibi kankan. ìyàwó ọkọ ti àwọn ẹ̀dẹ́ gẹ́gẹ́ bí òǹkà. wàá dé bùrẹ̀. èdè ìjà ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ Come on! excuse me ṣé kí wọ́n sọ pé ẹ̀ ń fún adébáyọ̀. Acabar la vacuna, se te va a chupar. Yeah. Everything freaky. Oh. really try way any other way ẹ fún wa lóṣù something will happen nítorí mi máa dùn ẹ máa jó ẹ mọ mi. oṣù mẹ́ta àbí oṣù mẹ́ta mo ní sẹ́yà tí ò gbọ́ ọkọ ẹ̀ tí ò bá lóyún nínú oṣù mẹ́ta tó sọ ó ah! pọ̀ níbi tí ìdí. wọ́n tẹ̀ ẹ́ sọ̀rọ̀ ẹ̀ tí a lọ nìyẹn. Thank you. Ah! ẹ kúlé bàbá sàwọn. ìdájà bí sọ tuntun yẹn. ní ìtàn kí ló ṣẹlẹ̀. ó dà kó sí wàhálà mo mọ̀ já lọ ní. ó sì máa fẹ́ kí ni ṣẹlẹ̀. ṣé báyọ̀ ni ó mú pé omi kókó kókó kókó lọ wà tọ́ bọ̀. gbà ẹ lọ yìí. ó sọ èmi ṣe lálàlú lé òfin bá lè dànù lé yìí òun la máa kù. ok o ẹ máa sọ fún yín o. gbàgbà gbà gbà kó tọwọ́ bọ̀ ó tọwọ́ bọ̀ àfi kó fọwọ́ sí i. wọ́n rẹ̀ sọ pé àwọn ní landlord ní wọ́n rẹ̀ problem ṣé wọ́n bá yín dàtí dà landlord ṣé wọ́n bá yín lọ sí LCDA meeting kí n lọ kí n lọ claim pé mi wọ́n lè. yes. full name. Eh. phone number. Paul house address. Kò yé mi o. Àwa ah, ah, ṣé mo wá ṣe interview bí o? Kí ló ṣẹlẹ̀ gan-an? Kò yé mi o, sọ́kà wọ sẹ́ni. Sọ́kà wọ bí. Babe hmm. Parent phone number. Address ah. of king. Kí ló eh, ṣẹlẹ̀? Next of king. kọ́, next of queen ni. Irọ́ ẹ mọ̀ pé nǹkan ò lọ́jọ́ báyìí sọ. Ṣàánú. Báyìí. Mo lọ. Ṣàánú. Bẹ̀rẹ̀ sí pé èmi mò ń jẹ́. Ṣé o náà tó náà tó fẹ́ tọ́ ọmọ mi? Ẹ máa gbọ́. Ẹ jọ pé ẹ gbà. Ẹ gbà ìbéèrè. wọ́n rẹ̀ wọ ni mo rí wọ. ọdún obìnrin mélòó ní ilẹ̀ ẹja ti gbé wọn nílé. bẹ́ẹ̀ mi bọ̀rọ̀ jẹ́ ọlọ́tọ̀ pa bọ́ọ̀lù ẹ̀fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹyẹ mi. Sàámú hmm? kí ni sẹ́yìn lè béèrè ọlọ́ọ̀ mi ní àkíkà mi. ó sọ pé mi nìkan lòún fẹ́ pé mi dẹ̀ nìkan ló fẹ́ fẹ́ wọlé eh. èwo tún ni gbogbo nǹkan tó tún sọ yìí. torí eh, wọn èrí tó dáa wọn mọ bẹ́ẹ̀ bàjẹ́ ni sọdọ kan tẹsán yìí wọn kàn sọ tiwọn ni lẹ́yìn rẹ kò sọ mọmọ ìwọ rẹ sí ọmọ bó bá ti ń kó wọn wọlé báwo ló ṣe máa ń rìn wá ń bọ̀. Ah! ọlọ́run o ọlọ́run ìrìnàjò ayé wa arúgbó bá ti wájẹ́ lọ́jọ́ tiwa mọ́ sàmú. Ah! ọlọ́run bá ìrìnàjò rẹ̀ ó dàrú tí èsì ó lọ fọ́ jésù. samuel lọ́ra fún kele ìyẹn tán lọ làágùn samuel lọ́ra fún. èmi kan tó wà wà lélẹ̀ èmi ò mọ̀ náà. ọkọ̀ pé báyìí náà. èmi ti yà wọ̀ á ṣì. ẹ̀yin náà lẹ́yìn náà ni wọ́n parí ní wá sí àti wúdí. sẹ́yìn dà tẹ́lẹ̀. yóò bí mílẹ̀ kan sí i ní sẹ́yìn dà ìwọ́n wà ní ìbínú tó ń bí lọ. ẹ̀rọ àjọ àjà àjọ rẹ́rìn-ín àjọyọ̀rẹ́ ni ẹ mọ̀ fún kò tẹ́ ẹ sọ ní ìsìn ojú orí kì ní ó ṣẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ mi sórí èyí máa ń fi fèsì bàbá fèsì ọlọ́mọdé ọlọ́mọdé ní mọ́dà kìsì. àwọn èmi àti ẹ wò ẹ ṣe ìbára ìjà orí ẹ lọ́wọ́ lọ́wọ́ yọ. ẹ pẹ̀lẹ́ ẹ lẹ kúndó ẹ pẹ̀lẹ́ ẹ lẹ ẹ ẹ ẹjọ́ olúmọdé. Fọlákẹ́. Ah! Fọlákẹ́ Fọlíkẹ́ Fọlíbẹ̀ èmi náà pè ní ìlíjà sọ́ọ̀tìn rẹ̀ tí ẹ máa fẹ́ sọ́ọ̀tìn sí lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ èyí èmi ní pàṣẹ fi kọrin ní oní ìpè elise ń tọ́jú mi elise ń tọ́jú mi elise ń tọ́jú mi ara kàkà gbogbo ta lẹ́bẹ̀ lọ́mọ́ wa lẹ́bẹ̀ àmì mi ìlú lẹ́bẹ̀ o ti wọlé mi lọ́nà wọ́n sì wà ẹ̀ mú wa fún lóde lórí owó wọ́n gbára mi lórí owó tó ti ẹ̀ fáìn ọ̀nà tí wọ́n ti sọ. wọn ò ní sọ àwọn olórí burúkú wọn mú kírẹ́dìtì ń kírẹ́dìtì wọn ò ní sọ fún mi ṣé tí tó ṣé mo lè rí. Okay. I, I don't know. Okay. Really? Okay. Really? Yeah. Okay ṣé ọmọkùnrin tó lọ yìí ṣé ìgbà ajá gbẹ́rù dé ìní. a èmi kà ẹ̀ ṣe òbí ṣáàkà àbùkù wà lálẹ́ kò sọ ló bá tíráàkì wọn máa gẹ̀ ẹ̀jẹ̀ tó wọ́n fi kú ṣé ọkọ̀ ìjà ti lọ́kọ̀ sí tẹ̀lé o. àlè mọ̀ ń tù ó ó ti wọlé ẹnu ti wọlé. Sàámú akọ. ẹ wo kò jẹ yé mi kò sí títí bàbá bàbá ò sí igi ẹjọ́ sùn ní bàbá ò sí igi ọdún ìjọba ni pé bàbá àti bàbá aláwọ̀ fẹ́ ní ẹ̀kọ́ wọn ò gbé ara ẹ̀kọ́ láìsáyé mo ti bá wọn ẹ̀kọ́ wọ́n ní ẹ̀kọ́ ẹ̀yìn òwò kẹ́tẹ́ yàrá fẹ́ kú ìrẹ́wọ́n rọjú kú ni ikọ́ ni bàbá mi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kú ọ̀ ẹ̀. máa lọ. sàmú torí pé tó pé ó mi dáadáa lòun tó bẹ́ẹ̀ ni pé bó ṣe máa lọ rówó gbalé níta ló ń ronú ọjọ́ bá ti kú tán ṣe tí ò dùn onígbàgbà sọ fún mi pé ọmọ ayọ̀pọ̀ nínú oṣù tó wọn gbọ́ ayọ̀pọ̀ ọmọ akọ̀tì èsì tèmi torí ọ̀dà torí pé tó bá kú tán wọ́n lè máa sọ ọ̀rọ̀ tó dáa lẹ́yìn èèyàn. ẹ ṣáàjì ká ọ̀rọ̀ táwọn máa sọ torí mi ìmọ̀kọ́ tẹ̀yìn sọ sí ẹ tó ti kú ti kú kí ni ti yín. ọ̀gbẹ́ni wá bí káàbà lè sọ̀rọ̀ lójú à ń sọ̀rọ̀ lẹ́yìn òkú tí èèyàn bá ṣe tó bá kú ní ẹ̀ka tó tó àbálẹ̀ lójú rẹ̀ ìyẹn tó bá lọ wọ́n sọ lẹ́yìn wọ́n sọ lẹ́yìn rẹ̀ pa. ṣé bàbá náà wàá ṣe bàbá sàmà wàá jẹyàn. bàbá tó yà wèrè bàbá sàmà yà wèrè gan. bàbá yẹ pé ikú máa ń wo ìwà ìyàgbọ́ tó pààyàn ẹgbẹ́ ọmọ sábà ti fi sílẹ̀. àkòyé ìjà ẹ̀yin lè sọ̀rọ̀ báyìí so ẹ̀ ẹ̀ sọ̀tẹ̀ tẹ̀lé kí bàbá kú ẹ̀ tẹ̀lé. Ah, àbọ̀ sábà kúkú. ṣé bàbá ti dòkú tí yóò tí yóò mọ ìtúsáyé. bóde ògìlè bóde ògìlè o. bàbá yẹn tún fà fún mi jẹ ta ṣùgbọ́n ọkọ̀ fún mi wọ́kọ̀ tó lọ. mo fẹ́ tún bàbá yẹn. ẹ oh. eh, eh, ó dà ó dà yìí náà kú bàbá ah. ṣé ó dùn pé ó dé kẹ́ ẹ sáyìn ó pé owó ilé mi o ẹ̀ kì í yọ kú o bí báyìí kì í máa sọ ìpínlẹ̀ Ògùn. sam àkíṣe lè tí ó kọ̀ọ̀kan ní dáa máa sin ká ṣe báyìí ká sì sí ìbáyìí ó lè ṣe pàkà. ó lè ṣe pàkà ó sì máa ṣe ká pẹ̀lú. ẹ̀dùn kí ló ṣẹlẹ̀. ó lè di ọ̀tá. ọ̀nà bí sáàbì ti fẹ́ wá ló ṣẹlẹ̀. Ṣé ìkànnì jẹ́ lọ? Bá mi. Ẹni ṣé o bá sọ yìí. ọ̀pẹ kì í dùn sí o bàbá kò kú o bàbá ò sábà kò kú ó ti yí padà o. ṣé ìdáná sí ọ lórí. bàbá ò sábà jẹ́ kí gbẹ̀gà adébóyè. ọ̀pẹ kì í dùn sí o bàbá ò sábà kò kú ó ti yí padà o. bàbá ò sábà jí ó pẹ̀lú ẹlẹ́yìn ni o. ṣe survival àtúnṣe

Father, Father in God, okay, there are you there to me. Father in God, and the matter of variety dispatch of life balance for alpha. Ìwé epo náà ni mo tún àṣẹ. Báyọ̀. jẹra wọlé ọlọ́mà ẹ̀kọ́ lẹ́yìn oh yes ọlọ́mà ẹ̀kọ́ lẹ́yìn fún mi ìwọ àbúrò yẹ àti ẹ̀ lóbìnrin fún ọkọ ẹ̀kọ́ ẹ̀ tí nǹkan kan bá padà ṣẹlẹ̀ please má wò ó kí láyé fún ọ sísá alábìsẹ̀ jáde fún fúnra ẹ̀ mọ́ ọmọbìnrin tó wòye á dìlà ẹ̀ pé òun ò gbọ́ ọmọbìnrin tó fún ẹ̀ ẹ má bẹ̀ sí ní jọ́pọ̀ lẹ́yìn tó wọ́n débi ẹ̀sìn máa dé bí wọ́n máa fi kú ṣáà pé pé àbọ̀ tó bá fọ ọṣẹ sì máa wà láyé kó tó máa fi kó dé fún un báyìí kó gbà yẹn. ṣe ṣe ṣe ṣe wọn náà wọ́n ti di trend àwọn olùmọ̀gbọ́ lọ sáyé fifteen eighty one seventy eight twenty four seven ilé ìbọ̀ṣù ṣe varieties ẹ mọ̀ pé àṣà lè máa wo channel kan níta a máa mix ẹ̀ a máa wo if tv sound fifteen ẹ̀ ẹ̀ gbogbo ẹ̀ máa ẹgbẹ́ náà sì ọmọ ẹ̀ ẹ̀wọ̀n náà wà ẹ jẹ́ sáyẹn ló múra. Ọ̀gá o. Ọ̀dà jẹ́ ká ṣe báyìí. Kí sáà ti máa fi kúlẹ̀ ọ̀rẹ́ ẹ̀. Ṣé wàá máa. kí n má parọ́ fún ẹ mo ń bínú sí ẹ ṣé mi of course wọn mo bá rí as in mo ń bínú sí ẹ gan seriously mi mo ò dẹ̀ bẹ́ẹ̀ ṣeré i am serious about it. ọ̀rẹ́ mi kí ni mo wá ṣe fún ẹ má bínú kí ni mo ṣe fún ẹ má bínú. lójú mi kí ló ṣe fún mi. so tí kíkẹ́ ò bá dé o ò ní pè mí a dẹ̀ pera wa lọ́rẹ̀ẹ́ no think about it now. Nah tí kíkì ò bá ti wá bẹ́ẹ̀ ò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ kọ́ abẹ́bẹ́ kí la máa ṣe sí aṣáàrí bíi tiẹ̀ sí a máa fọ̀ gíìgbé náà kan. so tí kíkì ò bá bẹ́ẹ̀ wọn ṣáà kí lórí ẹni kò máa dúpẹ́ lọ́wọ́. ó ọ̀rẹ́ mi ayé lọ wá jẹ bíbá wọn máa já èèyàn títí sí orí bá. ọ̀rẹ́ mi ó ní confidential matter to be fair best discuss man ní confidential matter personal things ẹ kúkú make pé kí n excuse ẹ̀yin Ah kò ah, sọ bẹ́ẹ̀ o. no no uh, calm down ó ti yé mi. ó kúrò bí. ó máa ń ṣòwò náà. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ó ti jẹ́ mi ní ìdàrẹ́. ọmọ tó ń jẹ́ ayé àti ìlú. ọmọ tó ń ṣe ọmọ tó ń ṣe ìlú. olùṣíṣọ́ fìtílà àfitinúbà àti wípé ògiri létí o èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣó lè tó yẹn. kò ló tó bẹ́ẹ̀ àmọ́ ọkọ sísítà mi ó mọ̀ wọ́n náà kó báyọ̀. báyọ̀ ni ọkọ àǹtí mi wọ́n hmm. láwọn láìkì ẹ̀. ẹ ah, eh, ọ̀rẹ́ mi ó nọ́mà náà kó láìkì mi ó lè jẹ́ pé wọ́n kàn láìkì mi. Hmm. ìyẹn kọ́ ni mò ń sọ eh. wọ́n kú ẹ̀jẹ̀ wọ́n kú ẹ̀jẹ̀. Ah ó bọ́ mi jẹ wọ́n tún wọ̀ ṣú ẹ̀ rí pé bóyá wọ́n láìkí mi bóyá ṣáwọn wọlé ilé máa ṣú ẹ̀ èmi ń rí ìwọ náà wọ́n máa wọ́n ṣàwọn ìdíwọ́ ayé dì í àwọn ọmọ yàrá yàrá ni wọ́n máa ṣe wọ́n ṣàṣọ fún mi pé àwọn láìpẹ́ àwọn fọ́ fún ẹ mm-hmm. kò yẹ wọ́n nífẹ̀ẹ́ ah, ọ̀rọ̀ owó làásán pẹ̀ yìí mm-hmm. o three hundred thousand three pounds hundred. three hundred. yes. ṣáṣọ. yes. Mama, wọ́n máa rò three hundred. Mm. ẹ jẹ́ kí show. máa rò fún ogún mi kì í ṣe. Thank wájì kíkẹ́ náà. mo tẹ̀lé ilé ìlú máa. kẹ̀kẹ́ fún mi nílé ilé ti kọ́ ẹ̀jọ̀ ọlọ́run ìbílẹ̀ fún mi bí six máa jí. ẹ̀yin ẹ̀ má kẹ̀kẹ́ lè fún mi náà. Love, this is going at a show. She was very special looking good. Ah, ó ṣe rí ní gbogbo àwọn ọmọdé wọn lórí wọn yọ. tí n bá fún wa jì. ṣé jí ń sìn lọ. a ṣe bí tí ṣe big six wa ni yín kò lè sí bàbá bèèrè orí tẹ̀ fún wa. ṣé ẹ gbà kí má bàa máa jalè. Six, six, six.

iṣẹ́ òun ọ̀rẹ́ mi jẹ́ o especially ọmọ kékeré ẹ kí ló dé gan tó yẹ pé òun ẹja ẹlẹ́kẹ̀yà tó láàyè àwọn fẹ́ẹ̀ tuntun tọmọ bá wà tó rẹwà báyìí tọmọ tó wà tó ní wà tọmọ tó wà wà tó lọ́yà ìyá ẹjọ́ kí ló kú. ó ká ẹ̀rí olóòrẹ́ ọ̀fáì.

àwa sọ pé ẹ̀mọ́ ẹ̀ fún mi lẹ́fọ́ jẹ́ ẹ̀fọ́ bá ẹ̀fọ́ bá ẹ̀yọ́ tó ń jẹ́. ẹ̀fọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ So what you're going to do for me now is enter your bedroom, refreshing, it, all the necessary things, <laughs> you come out, I'm a very much eh, Okay, go see what I but even holy eh, great. Yes, that's what's ah, it. That's my baby. That's my baby. <laughs> jurif.com. Yóò fẹ́ ló máa confusão. Let me tell you one. She would say, I want to go to Mufeni. She PhD. We'll have to deal with her where else. sorry. Ọ̀rọ̀ wà o. Ọ̀rọ̀ wà. very important. Eh? Jẹ́ bọ̀. Very good. Ọ̀rọ̀ wà wà mò wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ All right, you girls. Ladies, I'm off. I'm off to work. So get take care, take care, take care, right? Excellent. Yes, sir. Yes, sir. No, thank you. No, not at all. Hmm. You're looking so cute. Stop! Stop! Hey! ṣàṣàyọ ṣé kò rí pé dírẹ́sì ní ọmọdé wáyọ sọ. fáyọ fáyọ káàmù àhẹsìmà ṣàyọ kò rí pé dírẹ́sì náà. àwọn fàyọ̀ ló fọ ẹ̀rù mọ́tò láti bá wọn ṣe aṣọ ẹ̀ wá o àti wá kí èrò. àti ẹ̀ wá ẹ̀ ọ̀rọ̀ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ Okay, ọ̀gbìn. Kódà kò ní àgbo bàládà yẹn. I'm serious. I can see the serious. Torí àmì ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ tí mo ti rí jẹ́ pé ní pẹ̀lú wà wà ká wà kó sẹ́ pẹ̀lú ọ̀kájọ́ méjì àti ìgbàlódé fi ìfìdọ́lẹ̀ wíṣítì jẹ́ ẹ sẹ́ẹ̀dì náà sí whatsapp orí wọn kò ní ẹ̀ òye mi dáadáa àwọn ọ̀rọ̀ lẹ́yìn àwọn tẹ́ ẹ̀ bá lówó gidi lọ́mọ ẹ̀ lè ṣe o. Màmá náà wá máa rí mi right there with our suggested. You see? Tí wọ́n bá kalẹ̀ fún ẹ, wọn ní ẹ lára pé ẹ láti san ní fifty level sọ́dọ̀ three. No, no, no wọ́n sọ pé tó bá ní ten thousand five thousand naira wọ́n máa sún ọlọ́kadà aláta wọ́n lè sọ mẹ́ta tó ti yẹ ẹsẹ̀ wọ́n fi kún rọrùn fún sórí lẹ́fún ẹ̀dẹ̀mí náà wá mú ṣèṣe ẹsẹ̀ ẹ̀ ń wọnú ọjà lọ ṣe sórí sọ̀rọ̀ àwọn èjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilé ìṣẹ̀lẹ̀ tó wọ́n one fifty two hundred three hundred it's okay Four hundred. ìṣẹ̀lẹ̀ mi bí nù àìrọ̀ mo bèrè nǹkan mi wọ́n ní charity business àjọ. Wow. That's Hey, you. I don't understand really what she You must have had also You are something about people if you don't copy any other money, it's a to, uh, I want to run into them. I want to like, like, with 10,000 pounds, I know it. Even. So, I must say, ìrọ̀rùn ní fún ẹbí bò tí àti ìjọ àtẹlẹ yorùbá ara ní tó tó wọ lẹ́wọ̀n ní owó dé owó dé ilẹ̀ tó wọ́n jù lọ́dọ̀ tí wọ́n ẹ̀sùn ìlú náírà àwọn tí ìrìn àyè ẹ̀ ṣáìbò ni àwọn nílé làrú ọ̀fẹ́rẹ́ nílé làrú ní wọ́n lẹ́ kẹsì ìgbà wọn á fi kí ìgbà tó gbà lọ́dẹ̀ nítorí tẹ̀ náà sí ìlú ọ̀rọ̀ ìjìnlẹ̀ ní ìwádìí ẹ̀ṣẹ̀ Okay, well, look where you go. Some very big money to like a big man. So, say that. All right. Yeah, the big problem. Why not? For yourself, Lisa. Listen. Mm-hmm. Ó sọ fún Báyọ̀ pé mo lóyún fún un àti mo dẹ̀ sọ fún pé mo lóyún ó ní kí n ṣe àtúntò. bẹ́ẹ̀ ni sọ́kè ló fà ó wọ́n ní kí n ṣe mo dẹ̀ sọ fún pé ó ní kí n má ṣe pásítọ̀ ní kí n má ṣe ìmọ̀ràn tó bá fẹ́ kí n ṣẹ́yún ká lọ sọ́dọ̀ dókítà kí dókítà dúró kí àwọn pẹ́rẹ́ǹtì náà kó wà lórí ìdúró kí price náà kó wà lórí ìjókòó jẹ́ dandan káwọn family ẹ̀ kó wà bẹ̀ ó lè tọwọ́ bọ̀ orí iṣẹ́ tí kò bá ṣẹlẹ̀ gbá yálẹ̀ gbé wọn ní sà. tó fọ́ pọ́kẹ́tì káwọn òbí jẹ́ tó ṣe fẹ́ ṣe é lásán ó jẹ́ pé ìgbà mélòó ṣe kó tó fẹ́ ṣe ṣé ìyẹn wà ní agreement wa ṣé ìyẹn wà ní agreement wa we had an agreement now we are together uh, you're forming good girl uh, eh, first and the last last and the first so why you give me the pregnancy. twenty first and the last day wà lórí gbogbo kí ṣe sí yẹn ṣùgbọ́n dábì mi mi pé kókò tí ẹ gbálẹ̀ kékeré kan fún mi kí n wá bẹ̀ tí bá bí mo pè lé ìyàtọ̀ mo kájọ wá bẹ̀ mí ni mo fẹ́ dálé wọn rárá mí ni wọ́n sísá ìdíbi tó wà rárá mí ni wọ́n sí ìdílé. bọ́sù bọ́sù wà máàrìt oníyàwó lé fẹ́ dálé mi dé yìí kí n má ṣe pọ̀ tí bá ti lóyún ó ní kí n má ṣe yìí sá. was that part of the agreement anyway. lọ nígbàdúrà pé kí ilé ẹ̀kọ́ dẹrùn gẹ́gẹ́ bí wọ́n ti sọ ìlú rẹ̀. brother zinka èmi náà mi lè nílò ẹ lọ́wọ́ kí ni kò sọ mí wọ́n. báwo mo sọ pé jẹ́ káàkiri ojú I just call this lady. Let's look at the the Yes. I just want to ibi tí a bá ní kí bébí máa gbé ló máa gbọ́dọ̀ sí ìgbà tí bàbá ńlá bàbá ayé lè ṣe ẹni tó bá wà ní kò lè work kó lọ ṣe oyún inú ẹ̀ rádaràdà kó lọ ṣe dànù àtẹ̀yìn náà ẹ má tà sí wọn ẹ má gbà fún rárá ni. jíjẹ kò lè ṣe o. tí wọn náà gbọ́ ọkùnrin tó ń sùn èèyàn tó ń gbé ọmọ mi kí èmi fúnra mi wá sọ pé kó lọ ṣe oyún ẹ make sense ẹ o ọdúnjọ mẹ́ta ṣe wá wọ́n lẹ̀ wá sáré nínú àgbẹ̀ wá bí. ṣé oṣù wà lókè rẹ̀ ó wà lókè ojú ẹ̀sọ́. ẹ ń ṣe dá ẹ ń fọ̀rọ̀ pọ̀ mo fẹ́ jí sọ fún mi mo lè fẹ́ kẹ́ mú dání dáadáa. ẹ báyọ̀ ó ń bá nǹkan mi mo lè mú ọkọ̀ dẹ̀ pàtó láti bẹ̀rẹ̀ báyọ̀ ti fún olùwé ta o. ó sọ fún máa wá ṣe ẹ máa gbé ọwọ́ bèrè lọ́wọ́ ẹ ẹ máa mọ ibi tó ń bèrè yẹ yẹ sábẹ́ yẹ kò sí lọ ibi mọ́lẹ̀ ọ ibi àti ìfàdí tó wà rẹ sọ fún mi ẹ lè máa lọ sọ ẹ lè ká gbogbo ọgbà ẹsẹ ẹ nìkan. ìgbà ń bẹ̀rẹ̀ sí ní dín èmi àti ṣe sọ̀rọ̀ lánàá. ẹ ẹ ní kẹ́ ẹ mọ̀ pé ọ̀dọ́ máa fi bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ ǹjẹ́ kó mọ̀ pé ọgbà ẹ sọ̀rọ̀. Bahia. ẹnu ẹ̀dá mo ń ṣèrè ẹ́sà ti ṣe oyún inú mi ni tó fẹ́ gbọ́ ọkọ mi adébáyọ̀ tèmi nìkan ṣoṣo ló gba ilé tí ò wà náà ló gbà fún mi ìṣe ọmọ mi fèsì sí padà. ayé mi lọ ti ayé ọ̀bàjẹ́ ni ẹ̀rọ máa kọ́ mi kíni kò rẹ́pọ̀ àgbàdá ọmọ tí ò rọ́ láyé tó kú lálejòónú kí ló mi sọ ah! báwo tó bá mi sọ ṣé ìwọ àti ẹ̀gbọ́n ẹ̀ tó wà lẹ́rà dára. mo fẹ́. ẹ màmá tẹ́lẹ̀ kan ló fẹ́ máa ṣe ó ṣe bí. má sùn wá má sùn wá lọ bóyá kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe kí ni mo wá dáa bàtà yìí ó jẹ òpònú. èrè ó fẹ́ sọ mí di ọ̀sán kan tó Ah, Mo ọlọ́run ṣe ọdún kẹfì láti fẹ́ sílẹ̀ pa kò yẹ kó pa kó máa jẹ ohun ọ̀yẹ́ ẹ̀rọ ẹ̀rọ rẹ̀ tó àtọ́jú àti ìlú. wọ́n ṣiṣẹ́ o wọ́n ṣiṣẹ́ kọ̀ọ̀kan o. àbí ayé ẹ̀yẹn á kó ní ẹ̀fẹ̀ ọmọ sí ọ. èkì pa èkì fún ọmọ ẹ̀ ṣe. ṣùgbọ́n kò bẹ́ẹ̀ ni màá bẹ́ẹ̀ ni ó ló lọ kọ́ sọ pé ọlọ́bẹ̀ ló lọ kọ́ ẹ wọlé kò bẹ́ẹ̀ ṣe kí fún mi. kí ni irú lọ́wọ́ wa. ọkọ wa dàmú rẹ̀ mú wò yìí kẹ́ ọkọ wa dàmú rẹ̀ mú wò yìí lọ́sibítù ṣé ó ti fẹ́ yàwó kejì náà wà láì ń pa abẹ́nu sí torí náà ìyá yẹn dára sí mi gan ah, ó tún ṣe lóyún wà láì ń pa sí. ọkọ tó bẹ́ẹ̀ mo ti rí traffic jọ ṣe jọ ẹ̀wọ̀n hours tí mo ti fi ń dúró dé ìlú ọ́fíìsì mi. ẹni tó yẹ kó take over ṣe ti débi báyìí tí mo ti hand over everything fún wọn. nǹkan tí mo fẹ́ rí fún ṣe nǹkan tó le ọ̀rọ̀ ayọ̀ ní calm down ẹ calm down. ẹ bá ti dé ẹ̀sìn ẹ máa ní láti ṣe favour rice food yẹn máa jẹun jẹun dáadáa mo dẹ̀ mọ̀ pé like vegetables dáadáa àsìkò yìí gangan lè ní ìdí ẹ̀ náà ẹ bá ti wá ń jẹun ẹ máa jẹ fruit dáadáa ẹ máa mú but ẹ má mú mi mo rí i pé ẹ wò pé kí fa because you are pregnant I'm serious. What? I'm serious, I'm pregnant. At last. At last, yes. Yes. And it was only. So, n say, mo hand over Dr. Queen ẹ̀dọ̀ bá àbọ̀ ẹ̀ máa ní láti wá rí mi fún ara mo fẹ́ the next week. sàmọ lóòótọ́ làwọn ajá wa wà níbẹ̀ àwọn etí tó bí wọn. ọjà kọ́ra ń báyìí sọ ẹ̀yìn mo lọ sí dókítà mi ó ní kí n wá ṣe tẹ́sì kòròdà onímọ̀wá coronavirus tìsí. n bá ọkọ ẹ àti obìnrin kan mo kàn bẹ́ẹ̀ mọ́ báyìí mo rò pé obìnrin yóò dàpọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ àbúrò rẹ̀ ni mo rí pẹ̀lú ẹ̀ ó dàpọ̀ oníwà níbẹ̀ oyún wà lórí wọn ní máa gbẹnu sí ó dẹ ó rẹ ọmọ burúkú ojoojúmọ́ ló fún mi lówó ọmọ dáadáa rèé so ọ̀rọ̀ yẹn kò yé mi. bàbọ́sì kò fún mi láti ẹ mọ oríṣi rẹ ẹ ò dọ̀ mi ọkọ mi ò tiẹ̀ tẹ hospital láti bí oṣù consistent. He's been very busy working. Shelly, Shelly. So, Adebayo, Adebayo Kobe, you know him. He was very teaching. Ṣé mo wá tún kéré jù láti mọ ọkọ rẹ̀ ni? Àbí kò dá ọ̀rẹ́ àbúrò rẹ̀ ní kò dáhùn mu? Mi ò mọ̀ mo rọ́yún nínú rẹ̀ báyìí ló sì fi tù. Ọdún ìjáde báyìí mo rí ọkọ òkú. Ní ìlè parọ́ fún ẹ, ọmọ mi ò jẹ́ kí màmá parọ́ fún ẹ wà nù. Àbí? ṣé wàá padà kún rẹ wá. wàhálà báyìí kò sí nǹkan máa dún fún mi báyìí ó o òmùrú bá gílé o ó ṣe o. What? tẹ́kù. Má jẹ́ lóyún. Ṣé mo ṣe ní mi olóyún eh, but olóyún eh, eh, kíkẹ́ wà lóyún? Ká kíkẹ́ lóyún fún. Ọkùnrin ọkùnrin ọ̀rẹ́ ẹ̀ olóyún ká ló lóyún fún. olóyún olóyún mi. ọkú ọkú wo ọkú báyọ̀ ni sísá mi ní ọmọ ọmọ ọkú ló sọ pé àwọn fi bá wọn náà fi bàbá wọn ṣe ayé ní orí náà ṣẹlẹ̀ sọ fún mi àti mi ọmọ.

kọ́ mi wọ́n máa love you. Nice. Sai da ku ko So, wọ́n gbà tí èmi àti ẹ̀ sọ̀rọ̀ tán nínú ilé. Ní báyìí lọ sáré wá. Kí n tẹ̀sán àwọn After all I've done for you, I'm going to go you. I'm going to go to kò sọ́kàn rẹ̀ nínú ìgboro wọn àti wọ́n ti rẹ̀ ayé rẹ̀ mo gbọ́ tó ń sọ pé àrùn mẹ́ta yín á tó kó síbí o ti pàdé báyọ̀ kó wá bá yín rí ara sí. ìwọ ti sáyìn láti pa mí lápá sáyìn. Ẹgbẹ́ mi ní ọ̀rọ̀ gbàgbé, èmi kò gbà, òwe bẹ̀rẹ̀ ọwọ́ òwe lọ́pẹ̀ náà, ọjọ́ wa ló jẹ́. Àṣọ mi ní ojú àti ọkọ̀ àti ìdíjọ́ àti ìdíjọ́. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìdíwọ́ ọ̀rẹ́ lórí inú àti ìdíjọ́ ọ̀rẹ́ ọmọ inú nínú ọmọ yìí lórí ọmọ. Ẹjọ́ ọmọ ìyá mi báyọ̀ máa dé. Adamu mi ò fẹ́ rough and I don't want to talk just move now yeah yeah move yeah move yeah move. Please, are you okay? Madam, I think we're fine. Mo aláwọ̀ kan wọlé. Máa yọ wá gbé àwọn tí wọ́n And tí. Anikin, mo máa try láti wà rà. Kì í ṣe fẹ́ ní tí pẹ̀lú weakness. Ah, tó bá tọ́ láti sá lọ, ẹ̀wọ̀n ló fi ṣeré yẹn. Ah. Thank you.